اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد ما بعد فيا أيها الحضور الكرام فيا أيها الحضور الكرام نذكر أنفسنا وإياكم بتقوى الله وهي خير الزاد ليوم الميعاد وإن من نعم الله العظيم أن يهب للعبد ذرية صالحة ذكورا وإناثا فكلهم عطاه وفضل منهم سبحانه وهذه البنت المباركة التي نعتزل بعقيقتها اليوم هي أمانة في أعناق والديها wà ní ẹ̀mẹ́tùn ìyájí òṣùkúrúhá wàsábàrún lè tòhó lèlè jannati ìdá ọ̀hùsìnà tarbiyatuha qala rasulullah sallallahu alaihi wasallam من من هذه البنات بشيء فآثن إليهن كن له سترا من النار adúpẹ́ fún ẹlẹ́dàá wa alhamdulillah òun náà ni Allah subhanahu wa ta'ala táà ní ẹlẹ́dà mi tayọ Allah subhanahu wa ta'ala. A dúpẹ́ fún lórí àwọn oore tí ń ṣe fún alọ́lọ́kan òjọ̀kan. Àwọn ìdẹ̀ra tí ń ṣe fún a ní títẹ̀ntẹ̀lé lórí oòrùn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìdẹ̀ra igan bá bá ronú jinlẹ̀ a máa wí àánú ọlọ́run olójẹ́ kí dẹ̀ra ìlú tó dọ́dọ̀ wà sàbáníká wa iṣẹ́ ọwọ́ wa ọ̀rọ̀ ẹnu wa ìṣe wa wa tọ́lọ̀ bá fún wa ó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé àánú ọlọ́run ọba ó pọ̀ olọ́lọ́run fi jẹ́ kọ́gbọ̀lọpọ̀ àwọn àbẹ̀rà yìí tọ́ sí wa àwọn àbẹ̀ ọlọ́run ọba ilékè ọlá kó jọ̀wọ́ jàre kó má bínú sí wa láéláé kó ṣe dáadáa nírọ̀rùn fún wa láti lè máa ṣe kó ṣe ìwà rere nírọ̀rùn fún wa láti lè máa rìn kó ṣe ọ̀ láti lè máa pọ̀. Mo jẹ́rìí pé kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí lódodo bí ìṣe àdẹ́dà. Gbogbo ẹni tó bá ti sin nǹkan ní ìyàtọ̀ sí Allah ẹ̀dá bí ara rẹ̀ ní ń sìn. Ìlà Mùsùlùmí ti yàtọ̀. Sábà fẹ́ bẹ lọ́n ní ìsìn ní orúkọ Ọlọ́run láti bẹ̀ lọ́n. Bísmìlá. Gbogbo àyà Kùránì tá fẹ́ ké Bísmìlá ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ sọ ìsìnlá gbogbo ṣe sí wa ìsìnlá adarí gbogbo nǹkan padà sọ́tẹ̀ tó ní òun náà ni alhamdulillahi rabbil alamin olúwa gbogbo àgbàlá ayé pátápátá olùdáni olùre ni ẹni tí àlámọ̀ rí wa ti ń lọ́wọ́ rẹ̀ náà ni àlámọ̀ mo jẹ́rí pé olóra ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam fún gbogbo àgbàlá ayé pátápátá ìkí ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kò máa bá nínú ẹ̀kọ́ tánàbí kọ wa tò ní sáàtì àfin kọ̀ ó ní ká bímọ sáà bàbá wa ń pè ní súná ìkómọjáde tàjókò lónìí kìí ṣe ọgbọ́n àtinúdá kìí sì si afọ iru tí kìí ṣe ní súnà ànábì nìyẹn sallallahu alaihi ni alápọ̀nlé alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wa ò ní gbogbo wa ká bẹ̀rù ẹlẹ́dàá wa lórí ala subhanahu wa ta'ala torí pé tí wọ́n bá ní èèyàn ní tí lóòjọ́ alìkìyàmà tí ó yọ nínú wàhálà àdàmú hílà ní lóòjọ́ alìkìyàmà kò sí ìṣọ́kan tó tayé ìbẹ̀rù ọlọ́run kò sí wá má ma wá lẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ní jọ lójú má wá lẹ́ni tí ó máa fojú rí náà tàbí tí ò ní kàákún tàbí tí ò ní kùlá láti ọlọ́run ti rẹ̀ ẹ̀dàkùn wà tí à ń sọ̀rọ̀ tí tí mo ń sọ lọ́wọ́ gangan ní ìṣẹ̀lẹ̀ yìí ó sì wà nínú àmì òpin ayé nínú àmì òpin ayé ni pé ọ̀rọ̀ ọlọ́run àwọn èèyàn ní fẹ́ gbọ́ mo ní fẹ́ gbọ́ náà ṣùgbọ́n wọ́n fẹ́ràn láti máa gbọ́ àárín awẹ́wà ká máa ṣàwàdà ká máa bìdígbò látàárọ̀ dalẹ́ àwọn èèyàn lè wà ń bẹ̀ mo rí pósítà kan wọ́n ní wọ́n fẹ́ ṣe jẹ̀ṣù kéde o wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ di aago bíi mọ́kànlá alẹ́ wọ́n ní part one wọ́n ní láti bí aago mọ́kànlá ìbílẹ̀ yìí mọ́ wọ́n tún ní part two àwọn èèyàn sì ń múra rẹ̀ lọ́wọ́ owó tí wọ́n lẹ́yìn ó san bẹ́ẹ̀ aṣọ téèyàn ó wọ̀ ń bẹ̀ wọ́n ló wà á rà lọ wọn ni ò tó bá ti wà ń kò yẹn òun ní ju wọlé ara àmì òfin ayé ni. ló jẹ́ pé àǹfààní ńláńlá nírú àwọn àjókòó ìbá ni máa jẹ́ fáwọn mùsùlùmí a gbọ́dọ̀ ṣe òpinya láàrin ìjókòó tiwa àtàwọn ìjókòó mi káwà fà wá sínú ìjókòó báyìí kákàn sí é kágbó lọ́rin ọlọ́run ó bí á lójú àlùkò àmọ́ tó lẹ́yìn náà ó padà sọ fáwọn àfààní òwe fún wa tó ló jẹ́ pé tèmi bá lọ jókòó kan ní bá ti ní òsáyé ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ní kú òyìn lọ́nà torí pé gbogbo ohun tá a kó lọ lónìí náà lápadà dàálẹ̀ gbọ́dọ̀ ṣùgbọ́n dídàálẹ̀ rẹ̀ yẹn níbo là ń lọ méjì ló lè já àwọn ń bẹ náà tó jẹ́ ìyọnu ọlọ́run lápadà darí gbogbo wa káwọn nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ga o pé ọlọ́run bá fún ọmọ ìyá wa Yusuf ó fún ní ọmọ obìnrin lónìí nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ga ni o àdúrà wa ni kọ́lọ̀un jẹ́ kí ọmọ náà jẹ́ okùnfà oríire fún àfà wa Yusuf láyé ní kọ̀rọ̀ sàárè àti ní gbangba ta torí rẹ̀ jókòó lónìí tá à ń ṣe jẹ́ ń pè ní àkíkọ̀ àkíkọ̀ gangan ni òní ẹran fún ọmọ tá ń kó jáde. Ànábì Muhammad ó ní kullu mauludin rahinatun bi haqiqatihi tugba'u lahu yawm as-sabi' wa yuhlaku wa yusamma. gbogbo ọmọ kọ̀ọ̀kan la fẹ́ ran dógò fún tààpà fún níjọ́ kejì tààbì á fa irun orí rẹ̀ á sì fún lóòkọ̀ tó dà kò sí ẹnì kankan lórílẹ̀ ayé tó ní àṣà yìí lọ́wọ́ àwa mùsùlùmí ẹ ó rántí bàbá bá wa gan tẹ́lẹ̀ àárọ̀ kùtù ni ó ti wá bí kó mọ̀ tí wọ́n ti fọ́ ọmọ lóòkọ̀ àbàbá àjọ wọn ó tún wá pé orúkọ ọmọ nìfọ́ ọmọ létí wọn ní kọ́ mọ́ kọ́kọ́ orúkọ tá a fẹ́ sọ torí náà eléyìn ní kìí sàṣà kan tá a forí rò bí èsì pé ànábì wa Muhammad olùkọ́ àwọn gan ẹran méjì ló pa ẹran méjì òun ló pa fún alẹ́ Hassan ẹran méjì ló pa fún alẹ́ Hussein alhassan àti alhussein tá ń pè ní hassan àti hussein ẹ̀wọ̀n yìí ṣe méjì wọ́n bí wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni alhassan lẹ̀gbọ́n ní ọkọ̀ bí hussein gangan ìtumọ̀ rẹ̀ ní hassan kéke nígbà tá a bímọ kan aṣọ lórúkọ kan a tún wá fún ọmọ tá a bí tẹ̀lé lórúkọ kan náà wọ́n à ní junior hassan or young hassan ànábì ìtumọ̀ hassan ni tó dáa ànábì fẹ́ràn orúkọ yẹn ó wá sọ kejì ní alẹ́hùsẹ́n hasan kékeré méjì méjì ló pa fún wa ló jẹ́ kó di súnà bá bẹ́ bímọ ọkùnrin ẹran méjì làá máa pa fún wa alẹ́lẹ́ akọni àmọ́fẹ́ ni ọlọ́run bá yọ̀ǹda fún tó bá ti pa súnà gangan tán ẹlòmí àmọ́ kó dídí màálù méje nígbà rẹ pé ẹran méjì yẹn àwọn tí ó jẹ bí wọ́n bá àwọn tó wá bí ìkó wọn bí wọ́n bá jẹun bí wọ́n bá lọ wọn ní òsì kankan torí ẹran àwọn tí ó wá síbi ìkómọ kò lè ká ìdá kanu mẹ́wàá àwọn tó wá bí irú ìjókòó ẹran kan ò káwa ọbẹ̀ kan àfi rí màálù àfi tan màálù sí ọlọ́run sàánú àmọ́ ètò ọlọ́run ní ká gangan gangan ẹ̀rọ ẹ̀yẹ ni nǹkan kan tí mo fẹ́ pàkíyèsí wa sí òní nípa àwọn ọmọ wa obìnrin bó tilẹ̀ jẹ́ pé àṣà yẹn ó lọ ó fẹ́ máa wọlé nípa àìlákàkún ọmọ obìnrin ṣùgbọ́n tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ máa ka obìnrin kún kìí ṣètì tíṣẹ̀rí àfi ní kákà wọn kún nìyẹn ìdí tọ́pọ̀lọpọ̀ á fi fẹ́ máa ka ọmọ obìnrin kún lónìí ni pé wọ́n láwọn ọmọ obìnrin gan ti wá wúlò ju ọmọ ọkùnrin lọ ìyẹn lórí ilé ayé tọ́mọ yẹn bá lọ fẹ́ ọkọ tọ́lọ́ ń bá ṣe ọkọ yẹn lẹ́ni tó ní láárí lẹ́yìn tó ní lọ́wọ́ torí tẹ́yàn bá ní lọ́wọ́ tí ò ní láárí in tó ní lọ́wọ́ kò sáǹfààní tí ó ṣe fẹ́nìkan béèyàn bá ní lọ́wọ́ tí ò ṣe kí ni tí ò ní láárí kò sáǹfààní táàrí nínú tó ní lọ amẹ́ni tó ní lọ tí ò tó nǹkan àmọ́ tó ní láárí á sáǹfààní nínú àìtó nǹkan tí ń bẹ lọ́rẹ̀ ju ẹni tó ní púpọ̀ lọ́wọ́ tí ò ṣe kí ni tí ò ní láárí

torí gbogbo àwọn ọmọ tá a fẹ́ tọ́jú ọkùnrin àtobìnrin ọmọ obìnrin ló ṣòro tọ́jú ju ọkùnrin lọ bàbá fẹ́ rán sọ fún wọn ní ìsìn aṣọ ti ṣẹ̀rí àárín ẹ̀rí pé aṣọ tó bìn ó lò yóò pọ̀ ju tọkùnrin lọ torí lẹ́yìn tó bá dá aṣọ tán yóò tún wá jìlìbáàbù fìlà lásán lọkùnrin ó kàn dé lórí ọkùnrin ò ní ṣe ẹ̀jẹ̀ aládà ẹ̀jẹ̀ àlejò kò sí wẹ́yàn jẹ bẹ́ẹ̀ ra páàtì fọ́kùnrin ẹnu kó kàn tàǹbà bó bá fún sáárí tán ni àmọ́ obìnrin ọ̀tọ̀ lówó páàdì tiẹ̀ àti kékeré lọmọ obìnrin tí ilé ti rò àti kékeré ni a ti ilé láàlì àti kékeré ni a ti tọ́jú tọmú tí ò kan ọkùnrin àyàfi àwọn aláyọjú ràn alátojúbọ tí wọ́n láwọn ń fi yẹrí yẹtí sétí ní ìsìn àwọn ọkùnrin tí wọ́n fẹ́ máa ṣe bí obìn ànábì sì sọ sallallahu alaihi wasallam pé la'ana Allahu al-mutashabbihina bin-nisa'i mina rijal ìgbéjìnà sí kí ọlọ́run kó máa bá gbogbo àwọn tí ń ṣe bí obìn nínú àwọn ọkùnrin àwọn kan bá débi pé wọ́n tó ń fọhùn bí obe kódà wọ́n tó ń di ìlú mọ̀ká káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ nìgbé jìnà síkẹ ọlọ́run ọba ó ṣe pọ̀ tó ọlọ́run mọ́ sí wá ní ẹni tọ́lọ́run ó láàánà ò tó torí náà àwa ẹlẹ́ran mo ti ń rí kìíní ẹ láàrin àwọn ọmọ wa táǹkọ́ ń ṣe ẹ̀rìn wọ́n ti ń dọ́gbọ́n fi ẹtí sétí gbogbo àtàjọ́gà ẹjẹ́ a máa wí fún wọn torí bọ́lọ́wọ́ padà béèrè lọ́wọ́ wá. èmi ò mọ̀dé nìkan kan mọ̀ ẹ̀rí tó kè ní ń wò ẹ̀rí bá lọ wo bìkan ní ìdíwò ní ẹ̀dí bá àmọ́ àwọn bàbá tó kọ́ wa ń ṣẹ́ lánàá wọ́n mọ̀ mójútó ẹ̀kọ́ fún wa èyí tá ń lò lónìí díẹ̀ nínú ìta ni àwọn tá ń kọ́ lónìí náà jẹ́ ká mójútẹ́kọ̀ kìí gbé ní jìnà sí kí ọlọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń lé náà là ń wò wọn nínú status update nínú WhatsApp wọn ò ṣe lójú wa àmọ́ ilé ìwé ta rán wọn gbà tí wọ́n débẹ̀ wọ́n sọra wọn a sì ń wò nínú WhatsApp báyìí àwí nǹkan gbogbo la lànàbì fi ní manibtuliya min hadhihi libanati bi shay'in fa ahsana ilayhinna ẹni ọlọ́run bá fi àdánwò kàn látara àwọn ọmọ obìn tó bí kò wá torí rẹ̀ bínú pòwò ní tọ́ wọn mọ́ ó wá si won sí wọn kó nà láò sítọ̀rọ̀ mìíràn náà báwọn ọmọ ń bẹ́ gbẹ́kọ̀ọ́ tí wọ́n yàárí gàgá làwọn ọmọ wọn jẹ́ fún níbi iná lójú àkíyàmù ọlọ́run obìnrin ní ìfẹ́ máa yàwọ́ tíyàn bá wá gbà fún wọn tíyàn fi wá rè wọ́n títí tíyàn fi wá padà yàárí òòjọ́ àlìkìyàmọ̀ bíyàn bá tọ́ síná tíná sì tọ́ sí ànábì láwọn ọmọ ni ó di gàgá fún òníjẹ́ owó ọ̀nà wọ́n máa sọ fọ́lọ́n pé bàbá àwọn èyí ìyá àwọn èyí àwọn ò lè wà lìjẹ́ náà fi káwọn jọ wọ́ tó bá yà lọ́run ẹ máa kó àwọn bàbá yìí lọ ẹ máa kó àwọn òbí yìí lọ ọlọ́run kò ṣàánú wa anábì wa Muhammad teyini àálàjàríyàtẹ́yìn hatta ja jaa yawmal qiyamati ana wa huwa anábì ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún tọ́ ọmọbìnrin méjì péré ìwọ́sì kò fẹ́ kó ń lẹ́yìn gbogbo létò wa ń kọ́ ta ní ó jogún ẹ̀ èyí táwọn tó bímọ ọkùnrin nìkan kọ́ lánàá ta ń jogún ẹ̀ àwọn ọmọ náà dà fún gbogbo ẹni tó bá ti ń pé bí ọgọ́ta ọdún láyé nù wa tọ́lọ́run òṣìṣẹ́ lólóbìnrin méjì tó jó níyàwó kan tí wọ́n ní òkú láwùjọ àpọ́n àbá Yusuf ìwọ kan kí n bá rí lọ́wọ́ ń bẹ̀ wọn ó máa dijọ́ mi pé ẹ mọ́kùnrin stars wà bí ìjókòó mọ́ ẹ̀kọ́ àwọn obìnrin wàláì ẹ ti máa ṣàkíyèsí pé ẹ̀kọ́ ti ń sẹ́kù ẹ̀yìn nìkan náà lé gbogbo àwọn ọmọ ti lọ higher institution èyí tó kọ́ṣẹ́ ti ṣe freedom kò sì ní jókòó sí lè yí ẹ̀rì pé ti ń dákún èèyàn èèyàn lèyàn ń padà tilẹ̀kùn ẹ̀kùnlé àti tiwájú lálẹ́ tó ogún tó wá ní obímọ ọkùnrin tí wọ́n fẹ́ jẹun dà àwọn ọmọ pàápàá ìtẹ́tì ẹ̀ tó sọ pé ẹfẹ́ kọmọ yín rèlú ègbó pómi ìgbé lọ ẹ̀yìn lẹ́lọ́ lọ́nkò ní wálé a sì ti tún rí ní ìsìn tẹ́bá wáyá mi tì lọ́jà ní ìsìn ìyá ti rè lú ègbò ńgbà tí ó béèdé ó ní àwọn ọmọ ní kò ń padà wá pé àwọn ò lè wá pé kò ń wá bá wọn tọmọ orílẹ̀ tó wá kọ́ náà dà tàbí fẹ́ jogún ẹ̀ àwọn ọmọ mi sọ pé àwọn amúlédàkọ̀ àwọn èèyàn ńláńlá nàìjíríà ti ti kú lónìí aláǹtakùn ní gbélé wọn àtàwọn ẹyẹ àti gbogbo oríṣiríṣi torí pé àwọn ọmọ ní kí làwọn fẹ́ wá ṣe ńlé gbogbo ilé tí wọ́n kọ́ ń dàbí jàǹkárí wọ̀ lọ́dọ̀ wọn àṣẹ ń tà lè kọ́ fọ́mọ nílé lẹkọ bọmọ bá ti lẹkọ tọmọ bá ti ní ẹkọ tó lẹkọ àti kọ́ nílé àti kọ́lé fọ́mọ ìkọ́lé fọ́mọ láìkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ yóò jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó ṣe pé ọmọ táà kọ́ yóò gbélé táà kọ́ ọlọrun ọlọ́run sàánù wa ànábìlẹ́ni ó bá kọ́ wọn táwọn méjèèjì fi bàlágà àwọn ọmọ obìnrin méjèèjì tẹni ọkùnrin wọn wá rí ilé ọkọ láì nǹkan fọ ọba wọn rí já ààrẹ ọmọlẹ̀kìyà àmẹ́tì ànàwàwà ọkùnrin tẹ́ tó bá wà pẹ̀lú ànábìnú àlùjànnà bẹ́ẹ̀ lọ́nkọ́lọ́n fún méjì wá tó àwọn ọmọ yẹn débi wípé ọkùnrin kankan ò wọn kò fọ́ kàn wọn rí eré ilé ọkọ tiwọn wà ń bì kan àyàfi pé bá bá jọ wà ń bì kan bá ṣe jọ wà ń wájú mọ́jẹ ló bí tàbárí president ẹgbàgà wájú ni mínísítà pẹ́m̀bẹ̀ amẹ́nìkan ju ẹnìkan lọ́m̀bẹ̀ bánàbí jọ wà ń bẹ̀ ìka sábẹ̀lá ìka àárín sàárín ga jù lọ ṣùgbọ́n ẹgbẹ́ kan náà wọ́n jọ wà torí náà ẹni bá ń fẹ́ pẹ̀fẹ́ wọlé ọlá pẹ̀lú ànábì wọlé ọ̀la wọ́n tí máa ń kọ̀yìn àwa yóò bá mú àmà wọlé lọ bímọ obìnrin méjì tọ́ wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ mọ́jọ pé kọ́kùnrin kankan mọ́ sùn mọ́ wọn tí wọ́n fi rí ilé ọkọ wà tànábì ti wọlé ọ̀la nìyí ó parí tànábì ń sọ ń bẹ̀nu àbúsà ọlọ́njà wà rí ẹlòmí wá fi kan àbámọ̀ sẹ́ ẹ́ òun sì ti bímọ méje gbogbo wọn pátá sí èkí wọn so yìí gí ẹ̀ tún lọ bí mi ìsìnkú wá bẹ́lọ́n kó fún ọtọ́ alọ́tọrọ ọmọ kan lọ́dọ̀ bàbá ẹ̀ èyí tí wọ́n sọ ẹ̀kì sí àwáwí o kì í sàrùbájọ ó ṣẹlẹ̀ gangan ni bàbá yẹn ní só ti lóyún a ní ìlóyún ó ní ẹ lọ fún lóyún náà ó ní kí lẹ wá ń tọrọ fún ó lọ́mọ òbí ìlóyún ẹ̀ ń tọrọ ẹ̀ àwa ṣe ojú bí ojú èèmọ̀ àwa fi bàbá ńlára balẹ̀ kó máa léwà dànù àṣẹ wàá dá bàbá lẹ́kọ̀ọ́ pé iyì lọ́mọ yìí kó wá bá yín tá a bá ti fún lóyún tá a bá wá bá yín ọlọ́pàá wò lẹ́yìn mú a ẹ̀yin lẹ́mọ̀ wá bẹ̀ wá káàkiri ní ìsìn tá a wá ní ìsìn tí ò tí ì lóyún fún a ìgbà náà lọ́mọ yẹn kó ìbá yìí ẹ̀yin lẹ́mọ̀ fọ́ lálẹ̀ pé ká padà wá ń jọba yìí ọ̀rọ̀ yẹn ṣe wá ń yé bàbá yẹn díẹ̀ díẹ̀ ọlọ́run kó ṣàánà wa ẹlẹ́ẹ̀kẹta Abu Sa'id al-Khudri ó ní láyà kúnnù lè áhàdín sàlátù bàná ti èyàn ní bímọ mẹ́ta òbí tàbí kó ní àwọn obìnrin mẹ́ta níkàwọ́ bóyá àǹtí ni wọ́n o fàyíò sí ní ilẹ̀ ìhìnà ní wọ́n ń sí dáadáa sí wọn ìlà dákọ̀lá lè jẹ́nà kò sí tí ó dìlọ àbí kó lọ wà lè gbogbo tá ń sọ yóò jẹ́ tí ń kírun tẹ́lẹ̀ òun tí ò bá kírun kò sáà jẹ́nà kankan fún un rí pẹ́lú bí èkírun bí ó ní ọgbọ́n bẹ tá a lè dá sí ìrun kò sọ́gbọ́n tó lè dá sí lẹ́yìn tó bá ti kírun tán ní gbogbo ìta sọ yìí ọlọ́run ṣe kíkí rọrùn fún wa mankana ti la usalatu banati bó bí mo bí mẹ́ta gbogbo wàhálà èèyàn ṣe sùúrù lérí ẹ̀ ìmílọ́mọbìn yunifásitì ní ó pè ah, ẹ̀yin náà nílé ẹmọ̀ bí wọ́n jù gbà mí wọ́n lè kọ́ obìnrin ọ́sà mọ́ sábà dààmú ní àbí tó bá dọ̀la ó lè sọ pé nú hùn ẹ̀yìn tó bá tún dọ̀tún la rí sọ pé ẹ̀yìn kan dùn ẹ̀yìn nókìtẹ̀ ẹ ṣàkíyèsí ọmọ yín ọkùnrin àtògbè tí wọ́n bá wà nílé ẹ̀kọ́ tí wọn ò sí lárọ̀ọ́tó àwọn ọmọ obìnrin máa sábà béèrè fúnràn lọ́wọ́ jọkùnrin ìgbà tọ́mọ ọkùnrin jẹ̀bẹ́pẹ́ láàárọ̀ tó mu gàrí lọ́sàn-án tó febi sùn lálẹ́ ọmọ obìnrin kò ní jẹ̀ kankan nù mẹ́tẹ̀ẹ̀ta kó tó kú òǹlé rẹ̀ náà ló ti sọ pé òun èèmù gàárì ìmọ̀ ọ̀run kó tó kú òǹlé rẹ̀ náà ló ti sọ fún yín wípé òun èé jẹ̀bà kó tó kú òǹlé rẹ̀ náà ló sọ a ṣe fẹ́ràn ọkà tó lọ́yọ̀hún ní iṣu gidi ló ti sọ pé tóun bá jẹ àmọ́ ń gbẹ kí ni máa jẹ náà sì ṣe ó jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ànábì ní sọ̀lọ̀lọ́hù aléhì wà áàlìkè yán wá ṣe sùúrù lórí gbogbo wàhálà rẹ̀ yẹn ẹ̀rà aṣọ fún aṣọ ọdún ó dé bóyó wà ń skún sí ẹ̀rà aṣọ fún ìgbà tó wá wọ aṣọ yẹn ó ní sáìsì tí lọ́rán yẹn ò dáa ó pa aṣọ ti kọ̀wọ́ láṣọ tẹ́yìn ti rán kalẹ̀ fún ṣe bí tẹ́lọ̀ ẹ lọ ràjáàbù fún oníkọ́lọ̀ yẹn ò mú ó ní sínú ìṣe ní kò dáa mọ́ ó tún sọ mí ó wá ṣe sùúrù lórí gbogbo ẹ̀ wà pàmẹ́ húnà òun fún lóúnjẹ wàsàkọ̀ húnà òun fún mu wákàsà húnà òun dáṣọ fún lọ́rùn ó sínú àwọn bàbá tó sọ pé báwọn ẹgbẹ́ rẹ ní tí wọ́n mú bọ̀ wá láti òde rèé torí pé bàbá mi tó bẹ́ bí mo bèé tó wáyà tuition báńkì nù oní ò máa pe ọmọ pòun nídìí 50,000 kó sẹ́ndì ẹ̀sùn tọmọ bá ti dé sáfíìsì báyìí tó ti lọ sí nysc atm àwọn bàbá tó fẹ́ wọná nìyẹn ọlọ́run níjàwọ́ wọná o nínú dúkìá rẹ ló ti wá ń ṣe léyìí kúnnà láò hijaba minan nari yawmal qiyamah àwọn ọmọ wọ̀nyí ti di gàgá fún bí a bàríà lédè òyìnbó bàríà gàgá ìdí lọ́wọ́ ni a ń jẹ́ lójú àlìkìyàmọ̀ níbi iná ó ń tọ̀wọ́ ní wọ̀ náà ọlọ́mọjà wọ̀ náà ní àkótán wọ́n ni arábìnrin kan wa Aisha obìnrin yẹn wá sọ́dọ̀ rẹ̀ ó gbé ọmọ méjì lọ ọmọ méjì ló gbé dání ìgbà ọmọ lọ tọrọ pe ìyá Aisha fún ní tó ó jẹ Aisha tá bàbá ń pè ní èso mọ́kà àwọn Ìlọrin ní làpídùn wọ́n láwọn ò lè pè ń dàbínù torí ẹ má dà ìbínú Haúsá ní dẹ́bínù àwọn Yorùbá tẹ́ bá lọ sọ́ di Yorùbá ní ìfẹ́ ti dẹ́bínú dẹ̀bí dàbínú wọ́n ní làbídùn òun ló wá fún arábìnrin yẹn arábìnrin yẹn wá mú ẹyọ kan yẹn ó wá là sí méjì ó yọ kóró rẹ̀ kó bẹ̀ ó fún ọmọ kìíní ní ìlàjì ẹ̀là kejì ó fọ́ ọmọ kejì òun náà wá jẹ ń ìgbàtà nàbí wá dé ìyàwó àìṣà wá sọ tó rí fànàbí ìlà nàbí fi sọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé gbogbo ẹni tó bá bímọ obìnrin méjì kí ni wọ́n jẹ kí ni wọ́n ó mu kí ni wọ́n fẹ́ ná kí ni wọ́n fẹ́ lò ní ràkàtí àti ń bá káàkiri ayé ìyẹn ni gbogbo wàhálà rẹ̀ ànábì ní ó dùn dandan káwọn ọmọ ìyẹn di okun fàlìjẹ́ náà fún òbí rẹ̀ ọlọ́run kó ṣàánú wa mọ́ni ńlá o èmi ò rí èèyàn tọ́ mi ò mo èyí tí mo ṣe ní mo kàn gbó tọ́lọ́run ní bí tí mo gbìyànjú fún yìí ti tó kò ètò ó dìgbà tá a bá wà lìjẹ́nà o ọlọ́run kò ṣe gbọ́ alára ọmọ àlìjẹ́nà lákòótán nítorí àsìkò this is twenty five minutes fifty nine seconds àfi ló twenty six minutes ọgbọ̀n ìṣẹ́jú ìmúlẹ̀ fẹ́ lò ọlọ́run ṣàánú wa lákòótán gbogbo ẹ̀yin òbí wa ń tá ká pàṣámọ́ rẹ̀ fún wa ṣókí rẹ̀ ni pé àṣókùnfà oríire àṣókùnfà ìjẹ́nà làwọn ọmọ wa obìnrin tá a bí àṣókùnfà oríire àṣókùnfà ìjẹ́nà kíni ni àwọn ọmọ wa obìnrin tá a bí tọ́pọ̀lọpọ̀ yóò lọ jàre àwọn ọkùnrin lókù ìtumọ̀ ọ̀rọ̀ wa wá kọ́ ni pé ká pa àwọn ọmọ tí ọkùnrin ká sọ wọ́n wọ́n jìrì ní ọ̀yà ìtumọ̀ rẹ̀ kọ́ ọmọ obìnrin ní bùkátà sí àmójútó ju ọmọ ọkùnrin lọ tàbí torí tá bá pọkùnrin tì àwọn yóò padà di boko haram ọlọ́run ní jẹ́ káwọn ọmọ yáyà kùyàwó bàbá ọlọ́mọ tò ní abẹ́ ọlọ́run ọba lékè ọlá kó dákun kó jọ̀wọ́ jàre kó jẹ́ kó ráwọn ọmọ yìí tọ́ ò Allahumma ìrẹ̀ ọlọ́run hmm? báríkì fi hàdí ilé maulúdà ọmọbìnrin tá bí lónìí ṣe lọ́mọ alálùbáríkà ò wàjí alìhàmínà sọ̀lẹ̀ hàtì kọ̀ọ̀nìtà bá ní ṣe nínú ní ọmọ rẹ̀ kò sì ṣe ní olùtẹ̀láṣì ọlọ́run tó bá lọ sọ́dọ̀ MTU ó kàn lọ ṣe check-up náà ní ara rẹ̀ lè kò sí nǹkan kan mọ́sí lọ́mọ tí wọ́n mọ̀ wá àdìmítì sọ́dọ̀ àwọn MTU bẹ́ẹ̀ bá gba èèyàn láàbíṣàn kò ní ẹmọ́ jẹun o àdáadáa pẹ̀lú ògbọ́lọ́ wàjì alẹ́ à kúrọ̀tọ̀ ayé nílé wàlìdé àbániṣẹ́ ní tutù ojú fáwọn òbí ẹ̀ wàsábàbá lè sàádá ti mọ̀ fi dàárẹ̀ ni bániṣẹ́ ọmọ ẹni okùnfà oríire nílé ayé àti ọjọ́ alìkìyàmọ̀ fáwọn òbí ẹ̀ Allahumma àyíni wa lèdè à bá ní ran bàbá àti ìyá ọmọ ilọ́wọ́ alátìrìbìyàtì à lórí rírè rẹ̀ tẹ̀rìbíyà tán sọ́ọ́lẹ̀ àtàn ah. ṣe ní rọrùn kí wọ́n lè rí ní rílè dáadáa wàrùzúkùmọ̀lì hikmata wà sọ́bùrọ̀ ọlọ́run bá ní rọ bàbá àti ọmọ ẹ̀ ní ọgbọ́n ìmọ̀ àtòyé tí wọ́n lò àti sùúrù tí wọ́n fi bá lò wájí alùhùmọ̀ mina ṣàkìrí iná lè ní àmìkà bá ní ṣe àwọn òbí ọmọ ẹ̀ láwọn tí ó máa dúpẹ́ ìdẹ̀ra tó ṣe fún wọn allọ́ọ̀mà bá rí kìlì jẹ̀mí ilẹ̀ hodor gbogbo àwọn tá a wà àlùbáríkà tó pọ̀ dá sí kó ṣe fún wa wà kúrì lánàá ṣàforíjì fún wa wàrẹ̀ hamna kẹwa ṣàánú wa wà jìmáàna wà ìyá òmàálàlẹ̀ khairi wà taqwa jẹ́ ká máa wà ní àkójọ tó jẹ́ torí ire àkójọ bẹ̀rù ọlọ́run wákìtìm lánàá bí sọ̀lẹ̀ àti gbogbo àlámọ̀rí wa jẹ́ kó máa já sí mọ́sùmù bíntì orúkọ mọ́dá ọ̀gbọ̀n ẹ̀rùn tàbí ó mú wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم